ìwọ tó jẹ́ gbogbo ojoojúmọ́ báyìí iṣẹ́ yìí ni iṣẹ́ ni mm. ẹ tó bá lọ síbi iṣẹ́ láti monday to friday tó bá tún wá tún di saturday tó yẹ kó bá mi kó tiẹ̀ pé kó ń bọ̀ wá ní ẹ ó wà pẹ̀lú boyfriend yẹ àbí ẹ pàwágan ò lọ́kọ ọlọ́ọ̀dẹ ló ṣe pàwágan tiẹ̀ lẹ́ni tá à ń fẹ́. mo ń ṣe bẹ́ẹ̀ ó yẹ kó understand ó yẹ kó understand mo pé weekend yẹn at least máa attend to boyfriend mi hmm. máa ṣe àwọn. wàhálà for who no get boyfriend. wọ́n ló mọ̀ ọ́ <laughs> ló. Ah, ẹ ká sọ. Ah. ẹgbẹ́ ìbàyí ló ń bọ̀ mo ti mọ̀ náà mo mọ̀ pé ìbàyí ló ń bọ̀ mo mọ̀ kí ló ṣe tó ń gbọ̀n ó ní láti gbọ̀n náà lẹ́ni Sunday tó yẹ kémi àti ẹ wà nù ilé kàjọ máa ṣe dájú àmọ́ mi kò máa fẹ̀gbẹ́ pẹ̀ mi kì í máa fẹ̀gbẹ́ pẹ̀ kàmọ́ lẹ́yìn ni wọ́n sẹ́kùn lọ sọ́dọ̀ rẹ̀ àbí mo ní o má lọ o ní o má lọ mo ní o má lọ ni o ní o má lọ o dẹ̀ ti wá àbí sọ láàyè mi àti ẹta lọkọ èmi lọkọ ìwọ wá ń pàṣẹ fún ọmọ ẹsọ pé kò má ṣe kọ ló ṣe máa ṣe. ọkùnrin àpò ẹjọ ìlú Ọlọ́run ẹ má bọ ọ̀dọ̀ mi náà ló wà. ṣé à àjọ nítorí Ọlọ́run Ọlọ́run fi bẹ̀ ẹ́ o ṣé o máa pa àmọ́ra wa ṣé o máa pa àmọ́ra wa àṣírí ẹ̀ pọ̀ lọ́wọ́ mi o má jẹ́ ń fọgbà yan ká o o mọ̀ pé ẹnu mi ò dáa ẹnu mi ò dáa. O ti yẹ wà lórí ọwọ́ ẹ̀ bí mo ń sọ̀rọ̀ yẹn ìyàwó mi mò ń bá sọ̀rọ̀ kò kún ẹ́ o ó ti gbọ́ kí lóye tí mo pè é tí fóònù ẹ̀ ò lọ. èmi ìpà fóònù yẹn ti fẹ́ kú ni mo wá pa mo wá ní tí bá ti lọ lé màdé ẹ̀ ṣáàjẹ̀ má lè pè é pé mo ti ń o pa èmi náà mọ̀ kó o pa ni ọjọ́ kan lọ́bì kan. Ah, rárá o náà. àbí ah, kí má bàa mọ̀ o wá pa fóònù tó bá fún mi àwọn àtọ̀ ń ta àá ní nẹ́tíwọ̀kì ni o ó ń sá ni o àti tó bá lónìí pé èmi náà wọ́n mọ̀ mí náà ó lè ń tọ́ mi máa jẹ́ kó mọ̀ ẹ́ pé. ọkùnrin ọkùnrin ọkùnrin ẹjọ́ tó yọ ọjọ́. ayé ẹ fẹ́ bàjẹ́ sá ayé ọbẹ̀ ọbẹ̀ ọbẹ̀ jẹ̀yẹ̀ sá ẹ mọ́tò báyẹn. ẹjọ́. bàbá àti bí a tún súnmọ́ náà wàá ìgbà tí màá ṣe fún ẹ ṣé ìwọ ló ní kan tí mò ń lù ní ṣé wọ́n lọ ní ni mọ́tò ẹ̀ lọ́wọ́ ẹ̀ ni máa jẹ́ kó mọ̀ ẹ́ pé mo dá òun tó kò sọ bá. yálà mo pọ ọkùnrin pọ mo pọ. mi mú fún ẹ máa fẹsẹ̀ ìdílé ni eh, mo mú fún ẹ máa fẹsẹ̀ ìdílé ni. ok ok ọkọ mi jọ jọ. Eh. báà lẹ́yìn mi ayé tó bàjẹ́ ni báà lẹ́yìn mi ọlọ́ọ̀dún kúndé ni báà lẹ́yìn mi. má tẹ̀lé wa. ok ok má ṣáájú mi má ṣáájú mi. má ti kú ọ. <laughs> Oh, ọlọ́run pẹ̀lẹ́ náà à pẹ̀lẹ́ à ọkùnrin náà kú ló máa ń fa àwọ̀ ló máa ń bí mi inú mo jẹ́ pé máa ń dédé ṣe nǹkan tí mo ń ṣe látẹ̀kùn ó dà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ náà à pẹ̀lẹ́ náà pẹ̀lẹ́. sílẹ̀ má fọwọ́ kọ mi dẹ̀kun ṣẹ́kun tó ń ṣe fún mi yóò dà wà náà nínú ilé àtúnlọ́mídẹ́ta wo nǹkan tó ṣe léni wo bó ṣe disgrace mi lójú ọ̀rẹ́ mi wo bó ṣe disgrace níbẹ̀ ṣó bójú mu lójú ẹ̀ mo ti wá ṣe pàbàbà rẹ̀ ó wá mú mi padà wá sí mi ó wá bá mi lájọṣepọ̀ ó wá jókòó sí bíbá yẹn sí òun bẹ́ẹ̀ mi ṣé etí tó ti gbọ́ àlọ́ ṣé ó máa gbábọ̀ lójú tiẹ̀ lọ́kùn ẹ̀ ṣé nǹkan tó ń ṣe ṣódà. ìyá mẹ́nu kò lórí ẹ̀ ìjà ah, ti ń bẹ̀ látara má bínú wọn náà ló máa ń fà ah, wọn náà ló máa ń fà má bínú ṣùgbọ́n má bínú. Ètò. Ilé òkè ṣọ̀rọ̀ má bínú. Gbogbo ara mi. Gbogbo ẹsẹ̀ mi. Gbogbo sí bá gbogbo ara mi jẹ́ gbogbo ẹsẹ̀ mi. Tọ́lá sílẹ̀ làwọn àtúnṣe lẹ́tọ̀ ti jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ló máa ń fà. Wọ́n ló máa ń fà. Téèyàn bá ti ṣe kí nínú ẹ̀ fún ẹ̀. Ìwọ náà ò kí ń kàn bá o kì í ṣe nǹkan téèyàn bá fẹ́. Wọ́n náà máa ṣe tinú ẹ̀ nù. Pẹ̀lẹ́ má wò mọ́ pẹ̀lú. Ok, ó mọ̀ kọ́ ti máa ṣe fún ẹ̀ sí i a ò a ṣe transfer fifty thousand sẹ́yìn kò lọ fi tọ́jú ara. yóò bá fifty thousand fi sílẹ̀ ìfowópamọ́. mo gbẹ mo fẹ́ fifty thousand ìwọlé owó kò dá padà bọ́dọ̀ láìkó owó ju tó dálẹ̀ lọ a ṣe fifty thousand sí ẹni tó pẹ̀lú pẹ̀lẹ́ náà máa wù ú mọ́ a pẹ̀lẹ́ pẹ̀lẹ́ máa wù ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ mo fẹ́ kó máa rìn bẹ̀ létí ẹ̀ tó bá ń sùn tó bá ń jí tó bá jókòó tó ń jẹun mo fẹ́ kó máa rántí má gbẹ̀rí ọkùnrin jẹ́ o ẹlẹ́tàn ni gbogbo wọn. àmọ́ ètò tó ń sọ yìí rèé mi torí ọlárànwájú tèmi ń ṣe ọkùnrin bẹ́ẹ̀ kì í mutí kì í mu sìgá kì í kọ́ rẹ̀ kábàá ní kí bóyá àwọn àtọ̀ àwọn ọ̀rẹ́ wọn á jọ máa kóbìnrin kiri máa ṣe ránu kiri kódà tó bá lọ síbi iṣẹ́ gan bó bá ṣe ń ṣetán níbi iṣẹ́ báyìí ilé ló mú. mo ti gbọ́ tiẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé ayé ló bá mi o bí wọ́n bá ń tàn ẹ́ mi ò fẹ́ kó tàn rẹ̀ rárá èmi ò ní kó má nífẹ̀ẹ́ ọkọ ẹ o ṣùgbọ́n mo fẹ́ kó máa fúnra bó ṣe trust ọkọ ẹ̀ èmi náà trust bàbá ẹ nígbà tó wà láyé pàlàyà mi já nígbà tí mo ka obìnrin mọ́dọ̀ ẹ̀ àtìgbà náà ni mi ò ti ní respect fún ọkùnrin kankan débi tí mo fẹ́ trust wọn. wo má sun àsùnpara owó tèmi ní òun ni mo yá ẹ yẹn torí ó ní ohun tí ojú àgbà rí tó fi jí kòtò. Ah. Hmm. ẹ ṣọ́ra ṣèbí bẹ́yìn bá jábọ́ kò ní ṣe é kú ohun ìrẹsẹ̀ tó kọ́ lápá aláǹtakùn ló fẹ́ ṣerú ẹ̀. mọ́ni ah, báwo ni olódà. mo fẹ́ lọ sọ́dọ̀ lọ́ọ̀yà yín tó ní kí ọdún sáwọn sọ oh okay that's true tó bá dé láti ibẹ̀ jẹ́ kí n mọ̀ kó tó bá sọ. alright sir ọ̀dà sọ. wá wá kí ló ṣe ẹ́ lójú báyìí. ilẹ̀kùn bọ́ọ̀sì tí mo wọ̀ lánàá ló ṣe mistake gbá mi lójú. wọn náà máa wà careful ẹ tó bá fojú gbálẹ̀kùn bọ́ọ̀sì àfojú gbálẹ̀kùn lé be extra careful ṣùgbọ́n tó bá dé láti ibẹ̀ yẹn jẹ́ kí n mọ outcome ẹ̀ ṣùgbọ́n bóyá kò get bóyá bí sunshade kò fi bo kínní yẹn. sọ̀rọ̀ sún àwọn pàdé tí. ohun wọn fẹ́ sọ mú kí bàjẹ́ ò ẹ̀rọ rẹ̀ ṣe. ohun tó ṣe é fagá ṣóun là ń fagá sí i èèwọ̀ ni ìwòye àná mo ti nànà mi fágàfágà olóbìnrin kan ṣoṣoṣoṣo tó ń pagbo ìjà tó bá di yánpọn yánrin ò á dáràn pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín igbá pẹ̀lẹ́ kì í fọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín ò àwo pẹ̀lẹ́ kì í fàyà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín ò. two hours forty minutes ago ni mo pè é tó sọ fún mi pé o ti ń bọ̀ ta ní ọ́fíìsì o ṣẹ̀ṣẹ̀ wá ń bọ̀ ọ̀sìn níbo ló ti ń bọ̀ ibo ló lọ ta ló lọ bá kí ló lọ ṣé ibi tó lọ. slow down one thousand question at a time. and then you give me one thousand and one answer at the same time. all right calm down. hey má sọ fún pé kí n calm down ṣọmọdé ló pè mí ni ṣé dídìrín ló pè mí ni orin ni òṣì ẹ lọ látara wádé sọ ní kẹmi calm down. you know <clears throat> nítòótọ́ ó pè mí ó bá mi sọ̀rọ̀ anẹ́bóyè bá mi sọ̀rọ̀ tán wọ́n mú kí mò ń bọ̀ ń lé ni on my way tí mò ń jáde lọ́fíìsì mo gbọ́ pé store keeper àti supervisor wọ́n ní very hot argument hmm. ó lè expect me kí n ignore kí n máa bọ̀ ń lé i had to sort it out mo dẹ̀ ṣe parí ẹ̀ báyìí mi ò lọ anywhere mo mú kí mọ́tò mi and mo dẹ̀ ń bọ̀ ń lé straight mi ò ya anywhere mi. àtọ̀gá ilé iṣẹ́ ìwọ ló ń bá wọn parí ìjà bí. ṣé mo máa ignore mi ní fi wọn lẹ̀ náà i had to sort it out senior officer tó wà ń bẹ at that time. senior officer. yeah. lẹ́wà lọ ṣèpàdé ńlé wọn àbí lẹjẹ lẹ mú bẹ lẹ bọṣọ lẹ wẹ lẹ ṣe gbogbo òṣìṣẹ ẹ ṣe tán òwádẹ ó ti jẹ ó ti yó mọ pé ti yó bó ṣe wà yẹn oúnjẹ ni mo gbé sí dání yẹn tán bá ti bí ẹ̀dá kò má jẹ yẹn àbí kò dédé kò sọ fún mi pé ti tutù torí ẹ ló ṣe fẹ́ jẹ tí ò bá jẹ yẹn tí ò bá jẹ yẹn pẹpẹ ya gbọmọ kan nílé ìlàlẹ parí ṣù lálẹ́. babe Àbíkẹ́ kò ṣe pé mo gọ̀ ìfẹ́ ló dí mi lójú. Hmm. Ìfẹ́ <laughs> ìfẹ́ ṣá ṣé ìwọ mọ̀ pé ìfẹ́ láìsí ìgbà ẹni gbọ́ òtún bá ń tẹ̀ ni cause báwo lọkùnrin ṣe máa lóun nífẹ̀ẹ́ tó dẹ̀ máa máa embarrass ẹ káàkiri ní public ah! irúfẹ́ wo nìyẹn náà ọ̀rẹ́ mi àdàkọ wake up ọkùnrin yìí ò lọ́ọ̀vẹ̀ẹ́ ó kàn ń deceive pẹ̀lú fake love lásán ni. kì í ṣe bẹ́ẹ̀ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo mọ orí èèyàn ti dàpọ̀ jẹ́ èmi ni mò ń fẹ́ mo mọ nǹkan tó lè ṣe àti kù ti bẹ̀ mí ńgbà tá a délé báyìí ṣe ló dọ̀bálẹ̀ báyìí tó bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí èèyàn tó dẹ̀ ti bẹ̀ kí ni mo fẹ́ gbà lẹ́yìn má bínú ti bẹ̀ mí tí mo dẹ̀ nígbàgbọ́ wípé kò ní ṣerú ẹ̀ ó máa change. ó bẹ́ẹ̀ ti bẹ̀ mí. ó dọ̀bálẹ̀ fún ẹ tó bá ń tọ́ ẹ máa tọ̀ ẹ̀ jẹ́ o ah, èèyàn jẹ́ ẹ sí òun níta ó wá mú ẹ wọlé ó daṣọ bò ẹ̀ wo ní tèmi ọlọ́run ní jẹ́ kémi irú ọkùnrin bẹ́ẹ̀ láyé ọlọ́run ní jẹ́ ah, bóyá torí jẹ́ nítorí ẹ̀rí gbà lọ́wọ́ ẹ̀ èmi ò tiẹ̀ mọ̀. ò ń ṣe torí owó o má gẹ̀ẹ́tì mi rọ̀ǹgò mo níṣẹ́ mi lọ́wọ́ mo dẹ̀ ń gba sálárì tó dáa á bọ̀ sí bọ́ sí dàpọ̀ fún rẹ̀ gan mo ń bẹ ọlọ́run fún ni tí mo dẹ̀ mọ̀ pé ọlọ́run máa gbàdúrà ẹ̀ wò ó mo nígbàgbọ́ wípé dàpọ̀ máa change má wọrí ó máa change kò ní ṣerú ẹ̀ mọ́. I still love him. So definitely ó máa change. Ó máa change. Ó máa change. Ah, ọ̀gá. Fọláṣadé. Ọ̀. Láre. Láre. Fọláṣadé. Oh my God, Láre. <laughs> Ah, ah, have you been? <gasps> Ah, I'm good. Look at you. Ah, ah. Wow, ó ti pẹ́ o. Ó ti pẹ́ gan ah, <laughs> Good to see you. Good to see you too. Báwo ni? Fine. Gbogbo ẹ ti everything ti friend. You are not. not looking bad. Máa tàn mí. I'm glad to see you. Ọ̀ní ṣoríire. oh, ṣan tó rajẹ. Ogun ló máa pa ogun ló máa sọ pa ẹ̀. Ara máa sọ pa ẹ̀ látọ̀run. Eh, ṣé ìsinsìn tí mo wọlé pé kí n lọ mú yàn wá? O dẹ̀ ti sáré ń dì mọ́ obìnrin. O ti sáré gbàṣẹ́wó nísinsìnyí ẹ ẹ sáré fẹ́ ṣe ṣọtún ọ̀nù mọ́tò torí pé mo wọlé. babe listen this is Ṣadé. ta ló ń jẹ bẹ́ẹ̀. my childhood friend kékeré láti. ta ló ń jẹ kí ló kàn pẹ̀lú childhood wèrè. calm down how are you doing. okay kékeré lẹ ti mọra ti ṣe ta ni mọ́mì ta ni dádì lẹ ti ń faṣọ borí lẹ ń daṣọ borí ah, ẹ wá ṣe fẹ́ ṣe continuity. madam ma pa ọkọ mi don't touch me. ẹ bọ̀ jẹ́ o àǹtí ẹ má bínú o ṣé tẹ́ bá ti fẹ́ kí ọkùnrin ṣé ẹ lè ṣe àpẹẹlẹ báwọn oníṣẹ́ wa òkè àfi kẹ́ gbé ẹrù tírélà burúkú tẹ̀ ń gbé bọ̀ láti wọ̀ kẹ́ gbé lu ọkọ mi kí ló dé ṣé ẹ ní tìjú ni ẹ lọ́kàn lé ni wọn kọ mọ́mí yín ọkọ yín lé ni. láre lọ́wọ́ ní tìjú o. ẹ kọ́mẹ̀ èmi ni mo ti èmi ni wọ́n ti gbádùn bàbá tó tó bẹ̀rẹ̀ lélẹ̀ yìí kí ni gbogbo eléyìí báyìí for crying out loud Us all this. kí take it easy ah, as how kí ni mo fẹ́ sọ ọmọ ọlọmọ tó parí kínní what do I tell her why all this we are all over the internet now what is going on. Ah, mi ò rí rò wá báyìí lóhun rí ìyàwó yín náà dẹ̀ lè mọ̀ yín tí i'm so sorry to say sir àtúnṣe ni kẹ́ wá. àtúnṣe. yes sir. Ah, ṣílẹ̀ oníkẹ́ wá àtúnṣe jọ àtúnṣe lórí kí nìyẹn àtúnṣe lórí ẹ̀ṣẹ̀ tí mi ò ṣẹ̀ ṣé bí kan tí wọn bá jẹ̀bi ènìyàn ṣàtúnṣe lé lórí nǹkan tó bá káyàn tó ní evidence tó ní kó lọ ṣàtúnṣe lé lórí ìnáwó ohun tí mi ò ṣe ok let me ask you a question àtìgbà tó ti ń bá mi ṣiṣẹ́ lọ́fíìsì orí mi pẹ̀lú obìnrin rí mo rí irin tó wá suspicious rí in any form ah, ok ni orí ni tí o mix tí báyìí kúrò lọ́fíìsì lé ni mò ń lọ i don't have time for all this i don't deserve this you know kí ni yíyí ṣe báyìí fún mi fún. Um, ìgbóná ara ló ń ṣe wọ́n tí ìgbóná ara bá dẹ̀ ti pọ̀ jù in ó lè break marriage ẹ̀yin méjèèjì ẹ̀yin ni kẹ́ try àti ní sùúrù. look this is very lady in question ọmọ tó ń wé childhood friend mi àjọ lọ sí university and since then àríra in fact ìjọ tó rìkọ́dù kìíní ìjọ tí mo rí i wasn't so sure òun ni mo rí mo kàn porúkọ ẹ̀ wò ni and luckily òun ni ibi tá a ti ń kíra wa seeing your old friend your childhood friend you know the excitement and all now how are you ó tó jẹ́ mẹ́ta àdéhùn ìyàwó mi ti bẹ̀rẹ̀ ariwo she just went overboard e, extremely dramatic i mean but when you continue one record wa to ti wa di one gbé wa sun line it's no good for my brand for my for my for the nature of my job and this you know she like you need to know what i'm going through in that house wo. ẹ tèké yìí sá olóhùn ní jẹ́ ká rogun hypertension ẹ wo àrùn burúkú ni ẹ kàn rọra fẹ́nu pé tẹ́ńbẹ́lú báyìí olóhùn ní jẹ́ ká rogun. sorry excuse me. Hello? Hello? Who is speaking, please? Ah, Folashade. Folashade, see, I am so, so sorry. I am extremely, I am sorry. Torí Ọlọ́run, èmi náà ṣe ń wo kíní yẹn lọ́wọ́ báyìí ni, èmi náà ṣe wo online báyìí ni. Hello? Calm down, mi ò. Òun? Hello? Kí ló sọ? ní sùúrù listen hello hello. ṣé kò problem sir. Ah. ọmọ ẹ ló ń pè mí àwọn náà ti rí fídíò online. ah. sir. sorry sir. Ah, it's okay, it's okay. This is a huge mess ṣé kò jù bẹ́ẹ̀ lọ. Ah, kò jù bẹ́ẹ̀ lọ mà torí mi ò fẹ́ wàhálà fẹ́mi mi àmọ́ Yétúndé tó jókòó yìí wọ́n mi Yétúndé fẹ́ pa mi Yétúndé ti choke mi débi pé ah, mi ò lè bẹ́ẹ̀. ìwọ ni kò má parẹ́ gbogbo ẹ̀ pátá lọmọ mi ti ṣe láíláí yìí fún mi kí ló dé tó jẹ́ gbogbo ẹ̀yin ọkùnrin lẹ ní problem àtọkọ tèmi gangan bímọ fún ni mi ìyẹn nìkan kan lẹ̀ gbogbo ejò báyìí jíjẹ ni fún yín no no mommy. uh, not my kind of a man òun ló jókòó yẹ bèrè lọ́wọ́ ẹ̀ látìgbà tí mo ti fẹ́ ẹ̀ jọ orí mi pẹ̀lú obìnrin rí. gbẹ́nu ẹ sọ́hùn ta ni òun ọgbọ́n ká fẹ́ràn sẹ́nu káwàtì ọmọbìnrin tí wọ́n dìmọ̀ yẹn ṣó jẹ́ ìyàwó ilé ẹ̀ gbogbo ẹyin ojú ẹ̀ tí mò ń wò yìí àgbèrè ló kún bẹ̀ wo tó bá ń tan ìyàwó ẹ̀ o ò lè tan èmi. àmọ́ mi kò lè tan mi o àfi tó bá máa tan ra ẹ̀ nìkan lóko torí bó ṣe wà ẹ́ ìkòkò onígbomi kó gbẹ̀yìn kó tún gba ṣoṣo èmi àti ẹ àjọ wà lẹ́nu ẹni torí mi ìyàwó olórùka ni. bẹ́ẹ̀ni legal wife ni àfi tó bá fẹ́ lose gbogbo property ẹ̀ nìkan náà lóyà wo wojú mi dáadáa èyí tájà fi ń bọ́mọ ẹ̀ ṣeré òun ló fi ń bù jẹ mo fẹ́ràn ẹ lóòótọ́ o ṣùgbọ́n má dààmú ọmọ mi. Hmm? ọ̀gá ọlọ́run ò ní jẹ́ ká wá yín tì ó tí madam bá fi lè sọ adúrú ọ̀rọ̀ tó tó yìí sí yín á jẹ́ pé tẹ bá mẹ́sọ̀ wọ́n máa ṣe nǹkan tẹ́ ẹ̀ expect ni wọ́n máa ṣe fún yín o. Ah, èmi ò gbìyànjú sọ́kàn mo ṣe délé lánàá mo ṣáà fagídí ṣáà yí lọ yíbọ̀ mo fọ́ sára mi sùn ó lè jẹ́ kẹ́nìkan wá fún mi ní abẹ́ ọ̀pẹ jù níta àwọn ọmọ wa rò pé definitely nǹkan tí mo gbọ́ hmm. òótọ́ ni high blood pressure ló padà dìde sọ and i'm sure pé wàhálà ìyá ẹ ló máa fa ẹ̀sán yẹn sára ẹni ẹlẹ́ni that man was very hardworking gbogbo iṣẹ́ tó ṣe kalẹ̀ gbogbo properties tó kójọ láyé ìyá ẹ dẹ́bìtì àti ó wá ń jẹ ó ń náwó ń lọ́sẹ̀ lórí ẹ̀ ó dá mi lójú pé ìyá ẹ ló instigate ilé tó dé òun ló ń kọ́ níwà tó ń yẹ mi lè jẹ́ kẹ́nìkan pa mí láàgbé ọyọ́ ah rárá o. ọ̀gá àkọ́tí mi sì tún máa sọ wípé kì í sọ̀rọ̀ ẹ fi wọ́n lẹ̀ ẹ má bá wọn fà kankan tó bá ní báwọn ṣe fẹ́ nǹkan ilé ẹni pẹ̀ ti gbọ́ ṣe rí tí ẹ̀yin gan tẹ bá tó bá rí wípé ẹ̀ ń avoid àwọn pé ẹ ẹ̀ ta sáwọn ó dá mi lójú pé bó ṣe wà yẹn àwọn fúnra wọn gan náà máa padà wọn náà máa bẹ̀ yín. ẹ iye tí ndéjì mi mọ iye tí ndéjì á sọ mi tàrí àwa bẹ̀ mi ọba gbígbọ́ ọmọ àtúntà ẹ̀dá tí sọ̀sọ̀. ọ̀gá ẹ jọ̀ọ́ ẹ má pẹ́ níbi ìsọ̀kan. mo ti gbọ́ náà náà àtọ̀. ẹ̀yin lówó yẹn. Yeah yeah yeah, ara ṣèbí bẹ́yìn bá jábọ́ kò ní. ẹ kú jù sá ó ga ọ ó ga ọ ọ̀gá ẹ jọ mí lójú o ẹ ṣé gan mo really appreciate you God bless you sir ẹ ṣé sir. Thank you. Thank you ọ̀gá ẹ really impress me. gan-an mi mọ̀ wípé ẹ máa rántí ọjọ́ ìbí mi débi ń pé ẹ tún máa wá gbé ẹ̀bùn dání wá fún mi ah! um, ẹ ṣègùn sà. ìṣẹ̀lẹ̀ ìṣe um, ìwọ náà jẹ́ bẹ́ẹ̀ torí bí ọ̀gá tó bá mọ ọyọmọṣẹ́ ṣe máa ń ṣe bó ṣe máa ń ṣe ni the staff tó bá kọjú mọ́ṣẹ́ tó wà diligent ah, why time to celebrate eh? ìwọ náà ṣe thank you for working with us. ẹ ṣe gùn sá kò wọ́pọ̀ nínú àwọn ọ̀gá tó máa ń appreciate àwọn ọmọọṣẹ́ wọn eh, inú mi rí lè dùn bó ṣe oh, kọ sí. kò tọ́pẹ́ kò tọ́pẹ́ lágbára Ọlọ́run eléyìí ò ní já ṣe mọ fún ẹ mm, I wish you long life and prosperity mm. gbogbo ẹdùn ọpẹ́ pátápátá lọnà abẹẹdá sí mm, o tó ń dún ẹni òní báyìí ló jẹ o eléyìí wà ní jẹ last day díẹ̀ lágbára Ọlọ́run I'm happy to celebrate you brother yeah, you're welcome èní ni Sunday mo dẹ̀ gbọ́dọ̀ dé church you understand mo kàn ní kí wọ́n á deliver fúnra mi Thank you so much. Thank, Thank you. you for the hospitality. Thank you, sir. Oshiba, take care. Thanks for coming, sir. Yeah, you're welcome. God bless you, sir. Really appreciate yeah, it. Okay. No, man, for that, I'll be fine. Eh? Ọ̀gá ẹ̀ gbé kéèkì wá fún ẹ. Wo wọ́n gbé wá o. Ó fẹ́ dàbí pé àwọn náà jí mi lórí bẹ́ẹ̀dì láàárọ̀. In fact, mo wà really really surprised nígbà tí mo rí wọn. Ah, eh. Ọ̀gá ẹ̀ máa náìsì gan. Ah, ah. Ọ̀gá ẹ̀ náìsì gan ni o. Tó fi lè ṣerú nǹkan bẹ́ẹ̀ fún wọn tó jẹ́ ọmọọṣẹ́ wọn tó bá wá jẹ́ girlfriend wọn kọ́ ah, wọ́n máa gbìyànjú gidi ni ah, àmọ́ ọláṣílé ah, mo ti ń sọ fún ẹ látijọ́ pé kó kó tiẹ̀ connect mi àti ọ̀gá ẹ̀ papọ̀. kò sọ̀rọ̀ lórí ìyẹn gbàgbé yẹn. kò sọ̀rọ̀ lórí ẹ̀ ṣé ìwọ ń fọ̀gá ẹ̀ ni. fẹ́ ọ̀gá mi ọlọ́run ò ní jẹ́ kí n nǹkan tí ò dáa married man kí ni mo fẹ́ fi ṣe mo jẹ́ kí n sọ fún ẹ ṣorí dàpọ̀ tí mò ń fẹ́ yẹn ó tẹ́ mi lọ́rùn o because mo love ẹ̀ kò sí bàbá fẹ́ẹ́ fi má rí mi ṣe ọlọ́run má jẹ́. dàpọ̀ dàpọ̀ jọdún ṣé dàpọ̀ ti pè é léyìn débi kó fẹ́ẹ́ wíṣẹ́ happy birthday ẹ. ẹ ṣe tí ò bá tí ì pè kílẹ̀ mi tó ṣú ó máa pè mí fílẹ̀ ẹ ṣe ilẹ̀ ní òtí ẹ̀ tí ṣù títí twelve a.m. á pè àmọ́ ẹ wá ṣé tí wọ́n ti dúpẹ́ lọ́wọ́ àwọn tó gbé nǹkan wá fún yín ṣé tí kí wọ́n pé wọ́n ṣe ó ti pè ó lórí fóònù. ọ̀rẹ́ mi mo tọrọ sọ o ah, ó lè yẹ kó ti kúrò ní ṣọ́ọ̀ṣì báyìí àmọ́ ìfẹ́ pè wọ́n torí tí n bá lọ pè wọ́n ó lè jẹ́ pé ìyàwó wọn ló máa gbé fóònù bó lè ṣe wà yẹn wèrè pọ́nbélé ni wọ́n kó má lọ di wípé tó bá píìkì fóònù yẹn ọ máa rọ òjò èpè báyìí àwọn máa rọ lé lórí ni àbí kí ló fi hàn. òjò èpè òjò èpè bíi ti báwo jọdúró ṣé ìyàwó wọn ò mọ̀ pé nǹkan tó dáa kò sí fẹ́ nìkan ni yes nǹkan tó dò sí fẹ́ nìkan náà ah, wo tó o bá ṣọ́ra tó o bá wà kẹ́fù o mọ nọ́mbà ọ̀gá ẹ̀ tó ń tó ń tọ́jú kiri yẹn mi ni mo ṣe máa jí láti lórí fóònù lára ẹ̀ máa wá balẹ̀. òfò ni òfò ni ó ṣe máa lọ máa jí nọ́mbà ọ̀gá mi wò ó má ṣe yẹn o má ṣe yẹn o má gbé yẹn wá o ó ṣe máa lọ máa jí nọ́mbà ọ̀gá mi kí ló fẹ́ fi ṣe. lọ <laughs> ah, ah. síbẹ̀. wo ọ̀rẹ́ jẹ́ ká pàdé ibi tá a ti máa ń pàdé rọ̀lẹ́ wo má ṣáà gbádùn ayé mi. ọ̀rẹ́ ṣe fẹ́ gbọ́ ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó ń láti lásìkò gbádùn. mo máa ṣiṣẹ́ látàárọ̀ mi wá nílé ṣe fàájì ara mi ṣó pọ́síbù ni wo èmi ò kì í ṣe ṣìnà tí èèyàn tó bá dẹ̀ ṣe ṣìnà á ṣà mọtí èyí tó mọtí á ṣà fà ń kọ́kọ́ ṣáà pàdé mi rọ̀lẹ́. Ah, jájá pàdé wọ́n ṣàkọ́ ló lóògùn fẹ́ ná kọ́kọ́rọ́ yẹn. láàrin one hour màá bá yín gbé padà màá ti ṣetán. ẹ ṣe kú ọ̀nkú ẹ jọ wa ẹ má bínú ẹ jọ kì í ṣe pé mò ń kẹ́tí sọ̀rọ̀ yẹn o àmúdà pé mo fẹ́ rí bí ọgbọ́n kan àbí méjì kan náà tẹ̀ ń sọ lẹ́pọ̀n yẹn ṣé lóòótọ́ ni pé ẹni tí ò bá mutí tí ò mu sìgá á ṣe ṣìnà. Ah, ah, kò pọ́síbù ṣe rí ilé ayé èèyàn tí ò bá mutí tí ò dẹ̀ fa nǹkan kan a ṣe ṣìnà ni kò pọ́síbù kó má ṣe ṣìnà kí ló fẹ́ fi kún kí ló fẹ́ fukun tí ó bá ṣe ṣìnà olóyin gan kọ lóni wọn pé kì í mú kì í jó bí imú tí mo sì jábórí ṣìnà á ṣe ìta ló lè sọ pé òun mọ kó wá bí kó wá bí kó lè mọ láíláí ṣẹ́yìn tó bá kó ọkùnrin ninety ilé àbọ̀ hundred eighty eight inú wọn ṣìnà ni kó dead láyé fi ń ṣe kó dead. kó dead. bẹ́ẹ̀ ni ìyá mi ẹ jẹ́ ní tètè máa lọ. ẹ jẹ́ ní tètè lọ màámi. ok sir ẹ ṣeun ẹ má pẹ́ o kó dead kò mọtí kò mọ sìgá ó gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ wá tún ni mo ní jọ̀gbọ̀n ṣe rí báyìí. Láre. Eh? Ah! Ibi ló wà! Àgbàyà alágbèrè! oníranù olóṣìwò gbà wọ́n ti mẹ́sẹ̀jẹ̀. ka mẹ́sẹ̀jì táwọn ẹlẹ́sẹ̀ ń dìsẹ̀ ní ìmọ̀ kó tó má ṣẹ̀yàn kù mí ẹ máa fi yán sílé ẹ ló má dọ̀kà láwọn ń ta ẹ níyàwó tó dáa ẹ lọ báwọn olóṣó oníkúrú náà mí mọ́ tó máa ń ibo lọ́dà bọ́lódà báwo. ní bọ́lódà gbòòlò lọ mo ní bọ́lódà eré lè rò pé mo bẹ̀ ṣe ni. fi aṣọ mi sílẹ̀. fún kí ni. mo ní kó faṣọ mi sílẹ̀. o fẹ́ lọ bá wọn òkè tó rọtí ní mẹ́sẹ̀gì wọn ti ní kó máa bó fẹ́ lọ bá wọn tàbí kí ló máa ń ṣe èèyàn ọkùnrin tó pé aṣẹ́wó ni ẹ lè ṣe kẹ́ máa ń wà aṣẹ́wó. mo ní tó tó. màá gbá etí ẹ màá gbá etí ẹ. o fẹ́ nà mí o fẹ́ nà mí. jì mí mú. sori pé òní ti jù àwọn ọkùnrin ẹgbẹ́ ọmọ ń pàǹpà obìnrin ni ẹranko ọkùnrin bíi tiẹ̀ báyìí ló máa ń nà nà mí wọ́ wà á rí èṣù lé nìyí tó bá nà mí wà á rí èṣù ni ṣọ́ọ́ kí mo bẹ̀ ṣẹlẹ̀ ni mo mí ìnẹ́ni o ó lọ bìkan àjọ wà ni we dey here we die here together níbo níbo ó lọ́sẹ̀. kọ́nà mi kọ́nà mi nà mí nà mí àgbàyà nà mí àwọn ẹgbẹ́ máa nà obìnrin ni kò síbi tó máa lọ lẹ́nìí aṣẹ́wó sáwá sáwá sáwá lé sáwá sáwá sáwá lé aṣẹ́wó ọkùnrin ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo bẹ̀ ṣeré àjọgbà ni lẹ́mìí àjọwà ni ó mọ kankan. mo ló lù ẹ báyìí. ó ti mọ́ mi lára bó ṣe máa ń nà all the time. ó ti mọ́ mi lára. nǹkan burúkú ló mọ ẹ lára o nǹkan burúkú ló mọ ẹ lára ẹni tí ò tí ì fẹ́ níṣu lọ́ka tí ò tí ì sanwó orí ẹ tó ti ń ṣe ẹ báyìí jọ tó bá fẹ́ wọlé kò ní padà báyìí ó dẹ̀ ló mọ ẹ lára what are you talking about. Eh, mo fi òpè bóyá dàpọ̀ máa change ni àmọ́ eléyìí tó máa fi change ó kàn ń wọ́ sí lójoojúmọ́ ni mi ì tẹ́ tí mo fẹ́ ṣe mú lọ́ọ̀fẹ́. that's okay i understand that's okay it's alright it's alright please it's alright it's but uh, that's terrible. mr man mẹjọ o láìkí ẹ gan ni o tó bá tó bá nọwọ yẹn o lè má fi sìn ọkọ yẹn o lè má fi sìn kọkọ yẹn wọn láyé ẹ o náwó sí mi ó náírà gan o ọkùnrin balẹ̀ gan o no kí ló rò ná no kí ló fún ẹ lọ́kàn balẹ̀ tábàtọ̀ wá ń ṣe òṣìyìn tẹ̀ ń ṣe tẹ̀ ń ṣe ń ta tẹ̀ ń ṣe jáde àti ń ta ṣèkójú mi ò tó o tún wá náírà o tún wá wọnú ilé mi wá o wọnú ilé mi wá o ti ṣì rí wàhálà ẹ ti gbá owó wẹ̀ lásìkò máa mú ẹ mo ti ṣèkà ẹ fún ma fún red card wàhálà wàá gbàgbà kú omi wáyé. ṣùfẹ́ náà ọ̀gá mi sí ni ọ̀gá mi ni wọ́n náà. ókè. Okay ọ̀dẹ́ mi ìwọ ni àbí ìwọ ló wá kéèkì fún jọ birthday tó fi ná mi ò mọ ọjọ́ bí òun mọ́ èmi ò wọ́n ti birthday ẹ̀ mọ́ ìwọ ló ń wọ́n ti wọ ní lover boy. sorry excuse me young man. ẹ ẹ ayé kẹfà tèmi máa ní bábá pè mí young man ayé ṣé mo jọ young man báyìí ni. sorry um, gentleman. ah ọdún ló dúkú ní àná ṣé mo jẹ́ tù báyìí ni ẹlẹ́sìn ni mímọ yọlọ ìbùkún gan mi fọ pátá sùn àkọlẹ́ ìbùkún rẹ fẹ́. adama pè mí o má pè mí ọkọ̀ ọkọ̀ mọ́ má pè mí báyẹn bá pè mí ọkọ̀ ọkọ̀ mọ́ ṣé ní òpin wẹ́wẹ́ wọ́n bẹ́ẹ̀ ṣe ni. adójú sí ni ó má ṣe ẹ̀sìn wọ́ ní ìbàyí má jọ pápá àpá ìwálẹ̀ fi wọn mọ́ ọmọ ọmọ àti gbogbo tó bá bí njọ́sọ̀rọ̀ sórí ìbùkún ìgbà làpátọ́ fún ẹ má fún ẹ lápá má jẹ́ kó mọ̀ pé mo yọlọ ìbùkún ọmọ mi àbí wàá fi máa gbọ́. ok ó yà escape ẹ ó yà escape ẹ kò sí wàhálà kò sí wàhálà ẹ kò sí wàhálà ó dà ó ti lọ ó ti lọ ó escape rẹ àbí ó escape rẹ máa fún wọn lápá ah. wàá lè fi mọ̀ á lè mọ̀ pé nǹkan tó ń ṣe ń dọ̀ yẹn òun ló fi gbà pa yìí wàá jẹ́ kó mọ̀ dúró dúró dúró má tẹ̀mí sáré o dúró kí n gún ẹ dúró kí n gún ẹ ayé ayé mi ló dúkú gún ẹ má tẹ ọkọ mi I love you mo lọ mo lọ tẹ̀mí sáré sọ ọ bẹ nbà wọ́n ayé fẹ́ bàjẹ́ dúró má sọ ayé mo ló má sàmọ́ ayé fẹ́ bàjẹ́ má sàmọ́ tẹ̀ no no love me don't love me don't love me mo ló máa sà mo ló máa sà. ẹ jọ sà mo fi ọlọ́run wa mo fi bẹ̀ yín ìjọ náà ti. no no no no no no that's fine mi ìbínú mo kàn fi gbé mi náà kọjá ìyàrá mi because mọ́nà um, máa yẹ kárí kò ṣe dáadáa àwọn ẹ̀gá máa wọ pé kí èmi gan wá débẹ̀ tó bá lọ ṣe mí léṣe wọn ẹni tẹ nàbọ̀tà hmm. dúpẹ́ lọ́lọ́run fi hàn ṣẹlẹ̀ but come to think of it you're lettered I mean wọ́n tó kàwé tó dẹ̀ níṣẹ́ gidi lọ́wọ́ kí ló because mo àti wo nǹkan tó lè link yẹn papọ̀ kí ló fa ìwà àti yẹn that kind of a person I don't mi ò kò kò relate. Hmm. nǹkan tó wà láàrin mi àti Dàpọ̀ kọjá bí ṣe ń wò sá nítorí òun ni ó sọ mí di obìnrin mo dẹ̀ ti pinnu lọ́kàn mi ti bẹ́lẹ̀dá mi dá máa jẹ́ mi pé ẹni ọkùnrin tó bá sọ mí di obìnrin pé ọkùnrin mi ò ní rí obìnrin mọ́ mo but mo mọ reason why tó ṣe ń ṣe gbogbo àwọn ọmọ ah, tó ṣe. Ah, ṣílẹ̀ ẹni tó rí kò láàárọ̀ kò sẹ́ni tó wáyé tó lẹ́bi méjì ní ilẹ̀ gbọ́n báyìí tó ní extra life rẹ̀ do you understand me now tábà ní kò ní lóyún ọba tó bá padà lọ lóyún lẹ́yìn bá bọ̀ ọkọ̀ tí pàtó ọkùnrin bá ń lọ tí ní àdéhùn ọba lọ bó ṣe yẹ kó lọ fún ẹ̀wọ̀n rí bí kó ra wá ẹlòmíì ṣorí tó bá wà lábẹ́ ẹ̀ tó wá ní kejì tó ń ní kẹta ìyẹn nìyẹn kan ìyẹn nìyẹn òṣèlú mi ò súpọ̀ do you understand tí àwọn bá forú ẹ̀ i mean tí báyìí kí wọ́n ṣe kọ́ tó ẹ̀dẹ̀ mọ́lẹ̀ fílẹ̀ tí màá ro tọmọ màá kó lè fún my advice basically is wá ọkùnrin tó rí ẹ pé tó responsible tó máa tọ́jú ẹ tí ò ní fìyà jẹ ẹni tí ò ní fìyà jẹ ò ní. so òṣìṣẹ́ ìṣe lọ́fíìsì rẹ̀. tó tó tí mi ó tó tó tí mi ó o dúró síwájú ọkọ mi kẹ wá ṣe head on collision kẹ wọnú ara yín àbí kẹ jọ lọ pọ̀ kẹ rò pọ̀. Yetunde why are you doing this now. please no no no tell me please. fimile mi just stop it just stop it right now. mi ni business pẹ̀lú just stop it right now. mi ni business pẹ̀lú ẹ. let's talk home get home this. ma ma jẹ ká dis gẹ̀ẹ́sì ara wa. ẹ eh? eh? mm. mọ́mí ẹ̀dá ìwọ ọmọ pẹlẹbẹ yìí. no mọ́mí. so ìwọ ló send message sọkọ mi tó ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọ̀rẹ́ tó ṣe fún ẹ. Ọ̀rẹ́ tá a jẹ́ ṣe fún ẹ lọ́fíìsì rẹ̀. Today stop this. Baby don't don't tell me to stop. I will tell you to stop. Right ni mo já fún. Mi ní jẹ́ káwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo Mommy, gbọ̀kan mọ́ mi lọ́wọ́ mu. Jẹ́ ká sọ ti bá délé. Jẹ́ ká sọ ti Mommy, délé. Mommy, mọ́mì mọ́mì ẹ̀dá. Mọ́mì ẹ̀dá. Mọ́mì ẹ̀dá. Mọ́mì ẹ̀dá. Mọ́mì ẹ̀dá. Eré lò pé mo lè ṣe mí. Wọ́n já ẹ̀tọ́ pátápátá ìyá rẹ̀ ní. Ìgbọ́ kí ló ń bọ ẹ̀wọ̀ bó ṣe rí? Mélòó ni gbogbo kọ́ tó wà láyé ẹ̀? tó tó tó tó tó tó lọ́mọ kan mi you are crazy i will i will i will i will marry a hoho i will make you naked stark naked you are crazy ṣọmọ okay. ló kọ sí kíkẹ́ ọkọ mi fẹ́ mi you are mad nuisance idiot village rat. kí ló dé tí mo máa fi ṣe báyìí ibo ni ṣílẹ̀ wá báyìí mo ti gbé lọ sóòtẹ́ọ̀ kó tiẹ̀ farapamọ́ síbẹ̀ kó má lọ pààrọ̀ sí mi lọ́rùn. mo fẹ́ bá gẹ́ẹ̀tì aṣọ tó máa wọ̀ tó bá ń lọ ní pátá ni. I'm frustrated. Ọ̀rẹ́, ṣé ká bára sọ òdodo ọ̀rọ̀? Hmm. Sórí obìnrin tó bá ti ń jowú jù, irú wọn máa ń pọkọ ni o. Irú wọn lọ́mọ ló ń béèrè fóògùn ìfẹ́ tó máa ń gbé májèlé ní wọn lọ́wọ́. Ọdí olówó gẹ́mi ò gọ̀, mi náà gọ̀. Gbogbo sùúrù tí mò ń ní, gbogbo àpẹ̀lẹ́ tí mò ń bà lò, ọmọ kan torí ọmọ ni. Mi náà gọ̀ tó yẹn. Tóbìnrin bá máa pa ẹ, ọmọ máa máa ṣe ayé ẹ̀ obìnrin tí ó bá ti fi yàn lọ́kàn balẹ̀ irú wọn èèyàn máa ń jápa fún wọn ni o. jẹ́ ìfi kankan yé o Yétúndé bó ṣe wà yẹn ó ti di egungun ẹja sí mi lọ́rùn then káwa ni kí wọ́n fẹ́ take further step pé mo fẹ́ file for divorce I am double sure pé Yétúndé ò ní gba half of my property ó máa sá gbogbo eré gbogbo nǹkan tó bá wọn láyé ló máa ṣe láti gbé ṣòkun gba ọgbọ property ṣé màá padà ṣẹṣẹ àárọ̀ ni irú ẹ̀ ọgbọ́n ṣìkò tá a máa dá sí. gbogbo property tó bá máa ní henceforth o ò ní forúkọ ẹ̀ sí ni wàá fi orúkọ ẹlòmíì sí so that kò ní kílèmù ẹ̀wọ̀n àtọmọ ẹ̀ lọ́jọ́ iwájú má dẹ̀ máa jayé ẹ̀ kó dead tí ò ní mọ̀ nípa ẹ̀. Ah. You know what? Ọ̀rọ̀ ẹ̀ gba processing. In the meantime, let me go see this. okay, sir. I understand. Naturally, Mobo embarrassing, but I sincerely apologize for that. Happy Major. Maybe you know, I understand. Sure. Yes, sir. I should move there, right? So I don't make the change in case to one. Thank you, sir. She so mom. Making multi but you know the whole thing that happened mo kàn ní láti you know just to cool off my brain. yeah i understand you know èèyàn máa ní láti fi nǹkan kan gbé kúrò lára mo discover pé you and i we have um, a lot of similarities we have a lot of things in common. yeah. I, I don't I don't do alcohol too man. I don't drink too but ẹmu okay? kò tó ṣẹlẹ̀ lẹ́yìn. I understand. Alcohol ilé òde do pọ̀ jù báyìí. No, kò pọ̀ ẹ try ẹ̀. No, no try. no no no sir I try it. i pass. <laughs> ẹ wo wọn ti kọ síbẹ̀ low kìíní one abẹ́ percent ẹ wo. ah really. yeah you can try it. ah well so nice is there. ẹ At least pass <laughs> make perfect. This kind of kind of bitter, you know. Mm-hmm. Ah, could have had though. Not at all. Ah. Go back. Go back. Go back. My life. Let me have some more. Some too. Mm. Ah. I know you're come. I got you. Ṣàgbọ̀njọ́ ní sùúrù. Bàbá tó mọ̀ pé ah òun fì o. Òun fì òun fì. Òun fì òun fì. Dó dó look at me hold me hold me. Gbà tó mọ̀ ní mọ́tò yẹn. Ó tún mú jù. Ó mú ó mú jù. Òun báyìí ká màmá jọjà máa ní ọtún lọ́mọ dókòó ni. Wéè wéè tó ní o ti òun fì. Bébì òun fì òun fì sẹ́. Bébì báwo máa yí dà àpẹẹrẹ kì í wà ọ̀nà fún ti dá ẹ̀. èyí tí máa gbé lẹ́gbàá tó bá ọmọ lọ́wọ́ mi. olóyè ṣe báyìí báwo ṣe máa ṣe báyìí gbogbo tó ṣe báwo ṣe máa gbà mí ìwé pẹ̀lú ìkó dáná. sílé ṣe máa gbá ẹ́ndì ní public no tótó ókè ọ̀rẹ́ ti yé mi àwọn boyfriend ẹ ti wà ní báyà bì mo ò lè ṣe bó ṣe wù mí lórí ẹ̀ no sọ fún mi mo ò lè ṣe bó ṣe wù mí mọ́. dàpọ̀ dákẹ́ ẹnu ẹ̀ jàre rubbish ló ń ṣe nonsense ní public wọn gba girlfriend ẹ̀ ń dìbà láì ṣàṣẹ́wó. stop ẹ̀ dàpọ̀ ah, nǹkan tó ń ṣe yóò make sense níta náà tó bá make sense lójú títí ẹ̀ kò make sense lójú àtàwọn àbíbáyà náà á fi ṣe máa fọ́ gbáyàwó ẹ̀ ní uncle ah ẹ rọra náà òun ẹ ti respect kóbìnrin ni wọn ẹ dẹ gbá wọn nídìí báyẹn ẹ máa try láti respect wọn náà. àbí òun náà tiẹ̀ rí bẹ́ẹ̀ ó ga o. ṣé ìwọ náà ló ti ẹ mú ẹ mú ẹ mú sọ kágbọ́ ti sí. ẹ lórí ibùkún ǹdẹ ǹdẹ ọ̀dà tí yóò fò ìyá ni sè ṣẹjọ ẹ ẹjọ lọ. àárọ̀ tọrọ ọlẹ́ ká má lè bá ẹ sọ. báwo máa yí dà kan ti wá fún wa jàre. lẹ́yìn a máa múra wa ilé tó ṣe mú mi kúrò mẹ́ẹ̀ ṣé òun expect èèyàn nígbà yìí. Oh, mo rẹ̀ ṣe yan ọgbọ̀n ogún mi sáwá gbogbo ẹni mo mú bẹ̀rẹ̀ sáwá dà sí ibìkan náà. kí ló fẹ́ dà? ó máa bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀ mo ní èdè mú bẹ̀rẹ̀ sáwá dà sí ibìkan gbogbo máa dà sí ibìkan. ètò bá ti wà fẹ́ dà ṣe púpọ̀ àti ẹ̀gbẹ́ yàrá kan nígbà táwọn èèyàn bá ń bọ̀ tó bá rí wọn á bí ìbàyẹn pé lè yóò dà báyìí náà báwo ló ń ṣe báyìí. èèyàn bá ń bọ̀ tó bá rí wa. ẹ̀kọ́ wa fojú ẹ̀kọ́ nǹkan ojú àrẹ fọ́ dànù ìyàwó mi ni wà pẹ̀lú kí ló kún ẹ̀ pẹ̀lú tè tí wọ́n máa ṣọ́ láìfù mi ni láìfù mi ni àmì àti ìyàwó mi àrùn àwà ó ṣe wá kọ̀yàn ọ̀gbẹ́ni yìí sí yìí jàre káta fèrèfèrè yìí kò kẹ̀yìn kó káṣọ sókè kò gbà nǹkan jọ káṣọ sókè kò gbà nǹkan káṣọ sókè káṣọ sókè jọ. ṣe ṣílẹ̀ màá lóhùn eh, èyí. Eh, láti bí last week sílé òwà lé ah, níbo ló máa lóhùn lọ máa lóhùn bá ṣìwí eh, ìdẹ̀fẹ́ eh, mọ̀ nǹkan tó fẹ́ sọ náà máa kọ́ lu ayé ìbàjẹ́ máa kọ́ lu ṣeléṣe. pé hmm. nọ́mbà ẹ lọ máa hmm. hmm. kọ́ jẹ́ ká yé. hello sílé ìyọ̀rọ̀ ẹ̀rù láti bí last week no láti bíbá o láti last week sílẹ̀ ò wá sílé níbo ló máa sọ fún mi pé ò lọ́nà wọ́n jọ̀ọ́ nítorí ọlọ́run tó bá ti mọ̀ pé ò gbé léyìí mọ́ wá kó àwọn ẹrù ẹ kúrò nù léyìí ṣe sílẹ̀ ó dẹ̀ mọ̀ mí o ọmọ ẹjọ́ ò máa kó o ọmọ mi o ní iṣẹ́ orí o sílẹ̀ ìjọ tí wàá kọ́kọ́ rí ẹ̀ máa kọ́ náà yí ẹ̀ bàjẹ́. jọjọjọjọjọ torí ọlọ́run má pariwo òṣìlẹ mi lórí wàá nà ta ni wàá nà èmi sí sílé tó wọ́n á nà ṣeré nígbà yẹn nítorí tó bá try wípé o fẹ́ gbé owó ẹ̀ sókè o fẹ́ fi lò mí sórí ẹ̀wọ̀n ìdí ẹ̀ ó máa ga jù tó wọ́ lọ jẹ́ n wá sọ fún ẹ sórí ilé tó gbà fún mi èmi ti kẹ́rù ti tẹ̀lé fún mi because mi ò ní anything bá irú èèyàn bíi ti tẹ́ rọ́pò lásánlásán báyìí mi ò ní nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ mọ́ now kò get out kúrò lórí fóònù mi mi ò rẹ̀ padà rí tọ́ọ̀lẹ́ lórí fóònù mi mọ́ ṣọ́ọ́ ti gbọ́ idiot kò get out kúrò lórí fóònù mi. bẹ́ẹ̀ ni ẹ sí mi sílẹ̀ ah, sílẹ̀ ó dẹ̀ mi o no tọ́tọ́tọ́tọ́ àwọn wo ló ń tiẹ̀ láyà sí mi àwọn wo ló ń fi alọ́kọ̀ balẹ̀ àwọn wo ló ń sọ fún ẹgbẹ́ kọ̀ọ̀tẹ́ ẹ́ sílẹ̀ ẹ́ sílẹ̀ ẹ lo ẹ lo ẹ́ <laughs> sílẹ̀ pa fóònù sílẹ̀ pa fóònù àwọn náà ní rí sí yìí o sílẹ̀ pa fóònù mi létí ìjọ ti májẹ̀ ń lérí jù. kí ló sọ. o lè imagine ní di ọ̀tẹ̀ o lè mú nǹkan tó ń sọ fún mi ṣá tóun bá rí ni òun máa nà mí sọ̀rọ̀ nìyẹn. ọ̀wá ẹ̀ wọ̀ yìí ṣe sọ̀rọ̀ Hello. I'll be home in thirty minutes. Ah. Ah. Ṣé ìyálé mi ni? Ó ní ìjà yẹn o. Ṣé kò sí? náà kò sí so báwo lọ̀rọ̀ ṣọ̀bẹ. kò rí nìsín náà because um, owó tó yẹ kí n fi paint ó ní mo fi san mọ̀ pé ibẹ̀ yẹn kéré so a ní láti jáde lọ́dọ̀ wọ̀ yẹn pẹ̀lú ẹ̀sùn owó yẹn ni ti fi san. and that's not an issue um, máa ṣe máa ṣe one million so that um, àlè fi yẹn ṣe paint and other things to wà fẹ́ ṣe. one million. of course. Thank you. God bless you. As a matter of fact, mo ń bọ̀ rẹ̀ mi kan sọ̀rọ̀ tó ń ta mọ́tò ṣe ni mo bí títí tiẹ̀ so that I lè máa we can get mọ́tò for me. You do mind? A car? Of course. For me? Yes. A car? Babe, babe, babe, no, no, no. I'm serious. A car for me? And you are the most You see, um, kì í ṣe nípa mímọ̀ ṣe pẹ̀lú òfin Ọlọ́run tẹmí bá wà tí pa òde ẹbùn yìí bóyá máa kọ́lé fún ọ just keep being you máa múnú mi dùn ó dẹ̀ continue pẹ̀lú tẹ̀wúgbà ẹ̀ tọ́nà bá gbàdúrà mi délẹ̀ tó yànda lẹ́yìn tí madam bá gbé wàhálà dé wí pé mo ṣẹ́ẹ̀t méjì ni ọ̀nà àwọn jù wọn làwọn ti ṣe ẹ̀sà peace ẹ̀ therefore that new sound don clear please. I would suggest you block him off. ẹ jẹ́ ká change sí mi. láì kí o lè change sí now. àwọn o lè block ẹ off náà kó má nà sí ẹ̀sìn àmì kí ló ń pè ẹ fún the fact pọ́n rí ẹ pé ẹ gan ó jẹ́ kó máa ní sense of entitlement tí kò yẹ kó ní ṣèbí sim account yẹn àbọ̀ ní àbí business account kì í Okay. Thank you. mọ́mí mi ò rìn nìkan rìn mi ò rìn nìkan rìn tí n bá kúrò lọ́fíìsì ilé ni mo máa ń lọ straight times ló máa sọ wípé mo pẹ́ déyàn bóyá traffic wà ní òun ẹni kúrin ní òní time fún òun ní kúrin. Hmm. bẹ́ẹ̀ ọkùnrin ṣe máa ń ṣe nìyẹn bẹ́ẹ̀ ni ìwà ayé ni tán bá wá mú oyin tán ẹ máa yọ bọ́rọ́ ẹ máa yọ bọ́rọ́ ẹ máa yọ bọ́rọ́ ẹ fi yan lẹ̀ sínú ilé ẹ máa lọ dọ́ka láàmú ta ìwà tí ò da ni ìwà burúkú ni tọ́mọ mi ò bá rí kò ní sọ mo jẹ́rìí Yétúndé mi tí ò bá rí kò ní sọ jáde èmi kàn máa advice ẹni o abẹ́ta kò gbọ́ tó bá jẹ́ wípé òun ṣe tètè jáwọ́ kò ń bẹ̀ èmi ò lóun ṣe o ṣùgbọ́n tó bá rí pò ń ṣe tètè jáwọ́ káṣírí tó tú torí tí Yétúndé bá fi ká ẹ mọ́ tó bá sọ fún mi pé òun rí ohun tó bá lóun máa ṣe ni mo máa ṣe ibi tó bá dúró sí báyìí ni mo máa dúró sí o ìwà tó bá wù ni mo máa wò pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tèmi nìyẹn ẹni tó dánú lé ẹ máa wá rádaràdá kiri ìgboro abẹ́tà kò lọ ronú ẹ̀wọ̀n kò jáwọ́ kó nú àpò tí ó yọ kó dá mi lákàáyé hmm? kò kí lè wọ ó dà ó ó dà bọ̀. Ah, ìwọ ìwọ dúró kò sọkùnrin tó wú ẹ láyé ìmọ̀ ju ọkọ ìyá láyé títí wa lọ dúró ó bẹ́ fún labata o kò yọ bẹ́ẹ̀tì ṣé omi náà sọ fún ẹ pé ó mu kú ni sọ fún mi náà ìwọ wa o fẹ́ gba ọkọ o wá jọ kọ ìyá láyé tí wàá lùwọ́ gbà ìwọ. ẹ wò sàkó ní bẹ́ẹ̀ ṣe rú bí ìgbọ́pẹ́ ní kò di ẹjọ́ ẹ wò ó ní òkè mo ti gbọ́ gbogbo ọ̀tẹ̀ ṣe wò ẹ jẹ́ kí n búra fún yẹn ìrírí mi bẹ̀ ní last chance ẹ wò mo lè búra fún yín ọlọ́run máa fọ ọlọ́run búra mi ní débẹ̀ mọ́ ẹ wẹ́rẹ̀ jọ ẹ kò jẹ́ kí ẹ jọ ẹ jọ sá ẹ jọ mọ́ ẹ wò ìwọ lè fọlọ́n búra àbí níwọ̀n tí ó jẹ́ pé gbogbo èèyàn ló ń sọ pé ó sọ pé kò sẹ́ni kankan láyé tó lè gba ọkùnrin yẹn lọ́wọ́ ẹ mọ́ ipe wà àti ọmọ yẹn jọ máa kú pọ̀ ni àbó ń sọ bẹ́ẹ̀ ẹ́ à ó tiẹ̀ tún gbà lé fún ẹ ó ṣe nǹkan tó dáa tó tó báyìí fún ẹ níwọ̀ wo ojú àánú ti fọ́ ti kà lókun. Ah, ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹwọ ẹjọ. mo mẹ́ntì jọ. yapalım. Kí ló dé ibi iṣẹ́? Mo lálàá kan ni, wọ́n ní kí wọ́n sọ fún Come on now, babe. Mo lálàá dájú wá tẹ́tí pè mí. Ẹnu máa rúbà tí máa kú ọ̀rọ̀ fèsì bí lèmi mò ń bọ̀. Ẹ̀rù ló ń bà mí nítorí ìjáfara léwu. Ah ok mo ń bọ̀ báwo ló ṣe lọ. mo mo lọ́la pé mo kú. ìlú àwọn òní jẹ ah kan kó ṣe yíyẹ ọlọ́run look look àlá lásán ni ṣùgbọ́n don't even fret about it àlá lásán ni is that okay. I don't want to lose you. Kò sí nǹkan kan tó máa ṣe ẹ́. Jẹ́ ká gbà pé àlá lásán, irú ọkàn lásán. Okay. fẹ́ nìyẹn. ayé mi mo lè gbogbo nǹkan tí mo ní o ìfẹ́ mi ayé mi láti ara ẹ̀mí ti já ìfẹ́ tuntun mọ̀ tá a bá ní gbogbo nǹkan tá à ń sọ yìí wípé kò lè ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ nǹkan láàrin ṣé òun dá má sọ̀rọ̀ òdì síra ẹ̀ ní wáyé tí lórí mi ikú wa àjọkù mi àwẹ̀ wa ti di àjọpa come to think of it kó bá wa yarí pé òun ti ẹ̀ fẹ́ bá ẹ̀ wàyà ni kó máa mú èmi láàrin náà kó fi wọlé ẹ̀ tó bá insist pé wọ́n ń fẹ́ dandan àlejò méjì fẹ́ gbọ́ lọ́ọ́ líle so be. be rest assured pé kò sí nǹkan tó máa separate wa okay. Are you sure? Double sure. David, if you're sure, kiss my forehead. Kiss my forehead. <laughs> All right. It's not okay. Kiss me. <laughs> Hey. okay. Hmm. Shoulder. <laughs> Hey, oríṣiríṣi ara ló gbé wa. Mm-hmm. ṣé mo gbélé ìta ṣe àfihàn ibi madam yìí. ẹ múlẹ̀ ló wá títa lè múlẹ̀ you know babe just go and freshen up and then don't come to my office okay this way okay i'm a little professional for everything i should do. that's my baby. ó dẹ̀ kọ́ ayẹyẹ kẹrù wọ̀ mí báyìí ẹ́ màá rí ẹni lọ́wọ́ ọ̀dà sí ìsọ̀rọ̀ you too. What is wrong with you? Ah, it needs Hello? Eh? She didn't. ilé iṣẹ́ ìwé iṣẹ́ kó owó iṣẹ́ bọ́ta lọ́fíìsì mi kí ló hello ah mo dáhùn sílé ló bọ́ta sílé sílé. sílé sílé sílé ah, báwo ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ jọ báwo ló ṣẹlẹ̀ ta ló pa ló ṣẹlẹ̀ ẹ̀sọ̀ ajọ́ jẹ́ bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ bá mi ṣẹlẹ̀. ìlú ògbọ́nà kọ̀ọ̀sà yìí gbọ́ gbà ó àwọn bó ìṣẹ́kọ̀ jáde àṣẹ́wọ̀n kan ti dúró dè níta tá a máa wọlé báyìí kọ́ta balẹ̀ ah, náà. mo dárọ̀ mo dárọ̀ sí lẹ́sẹ̀ kó lọ́fíìsì mi ni bó jẹ́ kó lọ́fíìsì mi tán wọ́n pè mí yẹn kó bí yẹn jẹnu gẹ́ẹ̀tì ó jẹ́ jẹ́ kó lọ́fíìsì mi báyìí ló pè mí yẹn kò possible ah, kò Láre. Kí ló dé ṣé kò sí? <clears throat> Kí ló ṣe? Nothing I mo ń mo ń calculate ni mo ń. Mo ń calculate. Calculator wẹ̀ dá. Báyọ̀ láti ìwé tó fi ń ṣe calculation. Mo mo ń process ẹ̀yin náà kí n ta. Ìwọ ọmọkùnrin ó jẹ́ má parẹ́ sí mi lọ. Ó jẹ́ má kó bá mi ṣàánú mi má sọ mi di ọ̀sán gangan. Mo bẹ̀ ẹ́ o mo ní kí n sọ fún ẹ oúnjẹ ti rẹ́dì ṣé kí n set table. yeah. o oh, sure. yeah yeah. okay. láàrin láàrin kí ló tó ń ṣe báyìí fún mi ìwọ ló sọ wípé ikú wa àjọkú oníyàwó wa àjọgbà kí ló dé ṣó ò nífẹ̀ẹ́ mi mọ́ ni. wá nífẹ̀ẹ́ mi ó yẹ kó ti wá bá mi níbi tí mo wà òtútù mú mi èmi nìkan ni mo wà ń bẹ́ẹ̀ ó yẹ kó ti wá bá mi. Ah, <clears throat> fún mi little time when the time is right máa wá báyìí. láàrin má ṣe báyìí fún mi òtútù mú mi. I'm I'm working on some when, ah. it, when it's time máa wá báyìí. láàrin eh? má gbàgbé àdéhùn. mi ò gbàgbé. má gbàgbé ìlérí. mi ò mi ò gbàgbé. Láre. yá <clears throat> yá dining yá mo fẹ́ wá jẹun náà ni. ta ló ń bá sọ̀rọ̀ sí. na na mi ò <clears throat> mi ò bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ o. o wà lórí fóònù mi. Ah, no no no mo ti inú àmọ́ mi ò kọ́. ká ló wá sọ fún pé kó fún yín táìmù díẹ̀ pé wà wá bá tó wá ti tásìkò wà wá tá ló má. no nobody nobody. Uh, uh, oh, eh, they look phone. Uh, probably, uh, you know, um, calculation bí wọn ló fà á tí mo out. ah wàhálà ti dé bá. mo ń. Oh, ó dẹjọ́ má parẹ́ sí mi lọ́wọ́. kò sí. ṣàgbèrè òkè sí ẹni ṣọ́ọ́ṣẹ́ pé àgbèrè fún ẹni o ti wá so perfect tó yẹ pé èèyàn ò lè don't touch me ṣé bí mo ṣe ní ìdúnwò ni torí tiẹ̀ mo tún lọ ṣerun mo tún wọ dírẹ́sì pépépépé kó tiẹ̀ mọ̀ pé mo pọ̀ ṣé mi ò pọ̀ ni. Ah! ṣé mi. babe calm down. bùnmi kò tí tọ́ ẹ náà. ó tó mi it's all about me. má fọwọ́ kàn mí kí ló tún fẹ́ láyé iṣẹ́ irú mi mẹ́fà ló fẹ́ jẹ tán ni. èèyàn kan tún ṣì wà ń lóye tó ní kó máa dúró de ẹ̀wọ̀n bọ̀ tó bá tásìkò wá wá bá. I'm thinking out loud. Oh, lọ bí kan. I know, of course. Oh, lọ bí kan. We dey here. we die here. Na together la jọ wa o. Ah, ó burú gan o. Jókòó. Dining am. Ṣé kò pọ̀ báyìí? Ṣé kò pọ̀? fọgọ́ngbin ah, eléyìí yóò tó ní tọmọlúwàbí ṣé mo tún fẹ́ lọ tì torí ẹ̀ ṣe bọ́dì ni uh, kí ló dé yòókùnrin òní tẹ́lọ́rùn báyìí ṣó fẹ́ pa mí ni ṣé mo fẹ́ para mi torí ọkọ ni. mo ronú ni bíbí tọ́lá ẹlẹ́dàá mi màṣánú mi má má jẹun kún torí ọkọ o orí mi ẹlẹ́dàá mi má má jẹun kún torí ọkọ o. it's fine ah this is smelling nice láì tí ì jẹ gan. look èmi náà ní ìsẹ̀ ojoojúmọ́ gan ni mo fi ń ronú ẹ̀ but tí n bá ní kí n máa bọ̀ lọ́dọ̀ ẹ̀ gbogbo nǹkan tí mo ṣiṣẹ́ ẹ̀ kalẹ̀ yìí kò sẹ́ẹ̀ tó fẹ́ bá mi mójútó tí n bá filẹ̀ ó kàn máa bàjẹ́ ni. Lanre ohun ayé ni gbogbo àwọn kinní yìí ohun ayé máa ń báyé lọ ni ilé ayé tó kún fún wàhálà àti ìdààmú wo ní ìlú tiwa níbẹ̀ yẹn awo kì í ṣe wàhálà ká tó jẹun bẹ́ẹ̀ ni kódà ayé tí à ń jẹ ó ju ayé tí àwọn olórí yín jẹ ń bì báyìí. rèlé. bẹ́ẹ̀ ni láàrin jọ ó ní láti ṣe kíákíá kó tètè wá bá mi. nǹkan tó ń gbìyànjú àti sọ nísìnyí wípé ọ̀run dùn ju ayé lọ. bẹ́ẹ̀ ni ọ̀run dùn ju ayé lọ wò ó kò ní láti wá darapọ̀ mọ́ mi. ṣé o máa tún máa ṣe fún mi kò fún mi ní àkókò díẹ̀ díẹ̀ kí n ṣarajọ. Eh, èmi náà máa bá ẹ àjọ máa wà papọ̀ ṣùgbọ́n. ṣùdẹ́ lójú. Ah, I promise eh, ṣílẹ̀ ṣílẹ̀ ṣílẹ̀ ṣílẹ̀. Good afternoon, sir. Ṣe. Ṣílẹ̀. Sir, ṣé kò sí sir? Ṣé kò sí ti ilẹ̀ ṣe lẹ́yìn? Mo ti wá ń ta látà ọ̀hún tí ń kanlẹ̀ kan títí mo fi débẹ̀ tí mo fi ń kí ń sa ẹ̀ gbọ́ sa ṣílé ṣílé ṣílé ilẹ̀ kan sọ. Wọ́n sọ ṣílé ṣílé? Bẹ́ẹ̀ni sir. Ẹ̀hẹ̀ kí ni wọ́n fẹ́? Mo ní kí wọ́n á dúró pákéjì fún ẹ̀yin sir. Ẹ dọ̀bí. sà ẹ dẹ̀ ṣọ́n pé kò sí nǹkan sà. so tí nǹkan wá wà wọ́n ló fẹ́ just leave. So, ẹ ṣàánú mi ó ti sùn mí mò ń pọ̀rọ̀ yìí lówó ó dẹ̀ ń larun mọ́ mi lọ́wọ́ èmi ò ká sí bàbàrà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dẹ̀ ń fẹ́ máa dodidi ó kàn lè déédéé jókòó kó máa dá sọ̀rọ̀ kó máa rojọ́ tatata ẹ̀ẹ́dẹ̀ nílẹ̀ tó ń bá sọ̀rọ̀ yẹn á kàn máa sọ̀rọ̀ ni ẹ ṣàánú mi gbogbo ìgbìyànjú tẹ bá lè ṣe fún mi lórí ọ̀rọ̀ àfa ìjọ ṣàánú. ẹ fọkàn yín balẹ̀ àdúrà náà láti gbogbo nǹkan tó bá wà ń bẹ̀ bó sàlùjẹ̀nu ni tá a bá rọ̀jò àdúrà ó dá mi lójú pọ́nà wọn gbà. ànábì ní àdúrà ó sẹ́fù lè mọ̀ mí ni àdúrà náà ní dàwa mọ̀ mí ni hmm, tá a bá sàdúrà ọlọ́run gbà Masha Allah àmọ́ kò ń wá sùn ní láṣẹ tó bá dijọ́ Thursday ń kọ àwọn ọmọlẹ́kẹ́ wá sí báyìí a rọ̀jò àdúrà ìṣòro pọ́nà wọn gbà lágbára ọlọ́run. àwọn ọmọlẹ́kẹ́ wọn. nìkan kọ́ ní ìdásí màá ká àwọn ọmọlẹ́kẹ́ wá síbi ẹ fọkàn yín balẹ̀ yára. gbogbo ohun tẹ́ bá tiẹ̀ fẹ́ ṣe ayé wa ẹ ṣàjọ ọlọ́run bá mi lò yín fún ọ̀rọ̀ yìí kó yanjú ẹ̀ ni. ọlọ́run ó gbà àmín gbogbo ọ̀rọ̀ ẹ fọkàn balẹ̀ ẹ lè mi ò lọ́ntì mi. àdúrà yóò gbà àmín àfàṣe Allah ẹ ṣeun sá ẹ ṣeun mo dúpẹ́ àfa ọ ẹ ṣeun ẹ ṣeun àfa ọ. Láńre Láńre kò sí àdúrà tí o lè gbà kò sí nǹkan tó lè ṣe kò sọ́nà tó lè gbégbà àyàfi tó bá má déhùn ṣe àdéhùn làdéhùn. yeah mo mo mo mo mo you know mo kàn fẹ́ kó fún mi ní time I'm, working on it fún mi ní time ṣùgbọ́n jọ time mo kàn bèrè lọ́wọ́ ẹ̀ time just time just little time don fún mi time just fún mi time time is all I have. time fún mi time just little time. ta ló ta ló ń béèrè táìmù lọ́wọ́. o ní. ta ló ń béèrè táìmù lọ́wọ́ ta ni kò fún ẹ táìmù bẹ́ẹ̀. hey afa. no no no no no Joko, let's talk it be something we can Joko, just say Joko. Kilo ló ń ṣẹlẹ̀ sí ìdè ṣàánú mi. bébí jókòó. láàrin eh? kí ló dé gbọ̀ngàn kí problem ẹ̀ bá. i'm in charge i'm i'm in charge it's fine just <clears throat> i'm i'm fine. tọ́ yín. ẹ ṣe òsà ẹ kú àbẹ̀wò ẹ máa bọ̀. iṣẹ́ tó fẹ́ dáwọ́ lè ó gbọ́dọ̀ ṣe o ó gbọ́dọ̀ ṣe. jésù ìwé ẹ̀mí àìrí níbikíbi tó bá wà ní orúkọ jésù mo fẹ́ rí ẹ mo fẹ́ rí ẹ ní orúkọ jésù níbo ló ti wá ta ni ẹ. ìlẹ̀pa ní ìlú àwọn òkú. ah ìlẹ̀pa nílùú àwọn òkú ní orúkọ jésù orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ah olúwa n ó jíṣẹ́ tó lùgbàláràn mi àjẹyè ni n ó jẹ́ n ó jíṣẹ́ tó lùgbàláràn mi àjẹyè ni n ó jẹ́. alàgbà ṣe é fẹ́ gbọ́ ọlọ́run kórìíra kéèyàn ṣe àwọn ọmọ rẹ̀ máa ṣe ṣẹ́yìn ò mọ̀ wípé ẹyin lòun tó bá ti jábọ́ kò kì í ṣe é kó ẹ sọ fún láàrin kó mú àdéhùn ṣẹ kó mú àdéhùn ṣẹ àìjẹ́ bẹ́ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ìwọ fún rẹ gan ó máa fi ẹ̀mí ara ẹ̀ dì sí. ṣé ọkọ yín kọ́ ni Mr. Lanre ni. òótọ́ ni èèyàn kan yọ sí ọkọ yín o òkú sì ni. òkú kẹ̀. òkú ni iṣẹ́ yìí kò kí n ṣiṣẹ́ ta lè ṣe nínú o tẹ bá nífẹ̀ẹ́ ọkọ yín ẹ gbé wá sí ọ̀dọ̀ mi. pásítọ̀ pásítọ̀ òkú kẹ́ ah ah ah. gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ìsìnkú ọ̀run ló ń dà yín láàmú tí ẹ̀yin gan bá ní àkíyèsí ẹ ti máa mọ̀rọ̀ ẹni tó jẹ́. ẹ sàmọ̀ ọmọ mi ní pàrọ̀ mi mọ́ ọmọ tó ti wá sílé mi sílé mi ṣẹ́tọ́ láàrin mi àti mi ìdẹ̀ mọ̀ kọ́kọ́ wà. ṣẹ́tọ́ ṣẹ́rí pásítọ̀ ṣẹ́rí o wọ́n á fi rírújú sílẹ̀ yìí wọ́n á máa wá ìrújú kìsì. madam ó ti délé ó ti délé lónìí o ṣẹ́rí sùúrù la máa ṣe ṣẹ́rí kò sóhun tó le tó le ju àdúrà lọ àdúrà náà la máa gbà tí sìnkú á fi bẹ̀yìn lẹ́yìn brọ́dà wa nísìnyí ẹja dìde a sọ fún ọlọ́run ọba tó ní pàtì agbára a wá gba àdúrà a gbóhùn àdúrà sókè bíbélì mi wí pé àyà yóò pa àwọn àlejò wọ́n fi ìbẹ̀rù bójó jáde kúrò níbi kọ̀lọ̀fín wọn a gba àdúrà a gbórúkọ jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ṣoṣo a ó sọ fún ọlọ́run kí ọlọ́run kó bá wa lé ìsìnkú padà lẹ́yìn brọ́dà wa àdúrà. orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ orúkọ jésù Para! Jésù olúwa wa. Àmín àmín fáyà. Arábìnrin, ìwọ ti dòkú, jẹ́ ká láyé gbáyé. Alàgbà, Láńrẹ́ ti bá mi ṣe múlẹ̀ wípé ikú wa àjọkú, ààwẹ̀ wa àjọgbà. Ó ti ṣèlérí fún mi pé gbogbo ibi tí n bá lọ àjọ ń lọ bẹ̀ ni. Torí ẹ̀ ni mo ṣe padà wá láti wá mú àyànfẹ́ mi lọ. Ìyẹn ò wá ṣeé ṣe, ikú ti yẹ lórí Láńrẹ́ àfi tó bá yẹ pé òun ló ṣekú pa ẹ ló kù. lóòótọ́ láàrin kọ́ ló ṣekú pa mí àmọ́ nítorí tí láàrin ni wọ́n ṣe ṣekú pa mí. tó bá wá rí bẹ́ẹ̀ má fìyà jẹ aláìṣẹ̀ ẹni tó bá pa ẹni kó wá lọ. ẹ má jẹ ká lọ sọnà bẹ́ẹ̀ ẹ jọ sá ẹ ẹ bá wa bẹ ìsìnkú ọ̀run kó pẹ̀yìn dà kó má kó má lọ mú ẹnì kankan kó dárí jì gbogbo wa ẹlẹ́ṣẹ̀ gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀. ẹ jọ màdàmú kí ló dé ah. ṣé mò ń pa ẹni. ibi tá a dé bọ́ ìṣàlù ẹ̀tọ́rí náà dáríjì mẹ́wọ́ mi mọ́. ta ló ń pè mí? Hello? Ẹ̀ka sàn jọ ta ni mo bá sọ̀rọ̀? àti pé kí lẹ fẹ́ kí n ṣe fún yín. ẹ wò ó máa tó bá tó àsìkò ẹ máa mọ̀ mí àmọ́ ìjáfara léwu gbogbo ọgbọ́n tẹ bá lè gbà báyìí òun ni kẹ́ ẹ lò láti fi gba ọkọ yín padà nítorí ọkọ yín dẹ̀ wò yẹn ó ti gbalé fún ó ti gba ṣọ́ọ̀bù fún even kan ti ra mọ́tò kókó ọ̀gbọ́n yín wá bá yín báyìí òun nìkan ló kù. ẹ jọ̀ọ́ ọmọbìnrin wo gbọ̀ngàn lẹ sọ ṣílé àǹtí ó ti yé mi àti ibi tẹ sọdé àti ibi tẹ sọdé gbogbo ẹ ló yé mi ṣebí ṣílé ni ọmọọṣẹ́ ọkọ mi nì ṣé ló dé sọ fún mi pé òun ti sáàkẹ sọkò sáàkẹ ẹ ẹ ẹ ṣé mo dúpẹ́ máa àǹtí ẹ̀jọ̀ mi mọ̀ bóyá ẹ lè ṣe mí lóore kan bóyá ẹ lè bá mi gẹ́ẹ̀tì house address ẹ ẹ̀jọ̀ ẹ̀jọ̀. address ló kéré jù tó bá jẹ́ address rẹ̀ mi máa send ẹ̀ sórí fóònù ah ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ ẹ má má retí ẹ. máa send ẹ nísinsìnyí gan ni ẹ má má rí ń sè ẹ má wọrí. màmá retí address ẹ ṣe máa ẹ ṣe gan mo dúpẹ́. láàrin Láre o ṣáà fẹ́ sínra ẹ débi tó fẹ́ ṣá o fẹ́ sínra ẹ débi tó lérò kò sí wàhálà jẹ́jẹ́ mi ìwọ ló ìwọ ló fẹ́ tọ́ ṣoṣo báyìí jẹ́jẹ́ mi ni mo dúró ìwọ ló fẹ́ tọ́ wàhálà kò dẹ̀ sí wàhálà wàhálà tó fẹ́ yẹn wàá rí. gba ọkọ yín ṣé olórí burúkú lọ́mọ ẹlẹ́yìn ẹ dúró ṣé ẹ sọ fún ni ẹ jẹ́ kó mọ̀ pé ẹ boys ń gbòòrò tó yẹ pé a ní gba one naira lọ́wọ́ yín tá máa fi ṣe kinní yẹn fún tá máa bá wíjẹ́rù máa bà. mo fẹ́ kó mọ̀ pé ètò ìṣe ó ti gun gire kọjá ewé mo wá fẹ́ kí ìwà àtàwọn boys kẹ́ bá mi bá wí kẹ́ bá mi kọ́ lẹ́kọ̀ọ́ tí ò ní gbàgbé láìláì. Ah, ìyá wa akẹ́ tó sọ làwọn máa ti ṣe yẹn ẹ gbàgbé ẹ wo ìdùnnú títí yín ló jà wá lógún o ṣe rí tí a rí yín lọ́jọ́ kan bóyá a pé kò sẹ́rìn lójú yín ah, àwa máa bá anybody wí a máa ṣe nǹkan a máa ṣe nǹkan burúkú fún wọn o ẹ wo ẹ kò fẹ́ mi ní details ẹ fún mi details ẹ ẹ fún mi ní gbogbo bó ṣe ń rìn bó ṣe ń jẹ bó ṣe ń mu ó ti tán àwa máa bá wí àjẹkùn mọ̀ pé wọn kì í ṣe irú ẹ o a ṣe kíní yẹn fún ọlọ́run ẹ gbàgbé. mo kàn ní kọ́kọ́ lọ́gbọ́n mi mi ní kọ́pa o mo kàn ní kọ́pa mi kọ́ lọ́gbọ́n ni kódà nígbà tí mo gbọ́ kó arábìnrin yẹn inú mi bàjẹ́ mo padà lọ bá wọn jà why? Yétúndé why? what purpose? Why? Ẹ wo arábìnrin. Iṣẹ́ ta bá ń kọ̀, òun ni kò jẹ́. Iṣẹ́ tẹ ẹran wọn náà jẹ́. Ah, Alàgbà, inú mi dùn nítorí àṣírí tí mo fẹ́ kó túnú ló ti tú yìí. Èmi ti dáríjì láàrin, mo ti gba kádàrá ń pé bọ́lọ́run ṣe kọ́ nìyí. Ṣùgbọ́n Yétúndé ò ní mú èmi lórí ilẹ̀ àgbà bá ṣe fẹ́ pọ́n sí náà ṣe rí madam iṣẹ́ tó. Yẹtúndé. Máwo Yẹtúndé Yẹtúndé èrè ẹ̀ṣẹ̀ ẹ̀ ló ń bọ̀. Yẹtúndé ẹ jẹ́ That's my wife. Mr. Larry.